ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد السلام عليكم ورحمه الله وبركاته Thank you. aláàbò fún ọ̀pọ̀ kí ó ṣe fún wa láti wà ní gbogbo báyìí. nínú àwọn àsìkò a wà yìí oríṣiríṣi oríṣiríṣi ìtọ́lọ̀ ṣe ní ọ̀rọ̀ bá láti máa mẹ́ ìyàwó lọ́wọ́. Ọ̀rọ̀ kọ́ wa ti tóbi rẹ̀. Ní يعني لو كنا نعرف محمد صلى الله عليه وآله وسلم ìrìnjẹ́ ọlọ́run bá ti gbà kókò ní ọmọ ènìyàn pátápátá ní tí wọ́n máa ṣe lórí ẹ̀yìn nínú ọ̀pọ̀ àwọn ọmọ àwọn ọmọ mo fi àkòrí ìdíkẹ́ tó pọ̀ wọ́n fi àkókò gbogbo ọmọ mùsùlùmí tó dákẹ́kọ̀ọ́ fún àwọn olùsáré ọ̀hún ni wọ́n bá wa kí ó rí ìgbìyànjú. Ìgbìyànjú wá wà ní ilé òkú ló wà ní pé ilé ìnìkan kọ́ ni ìlú àwọn Yorùbá ìdí ní àwọn àyíká Yorùbá. Olóògbé àwọn ìṣúná ńláńláńlá ló wáyé ṣùgbọ́n ẹni tó náà bá tó wá mọ ilé ìkànnì ní náà á yóò rí pé ìyẹ̀dú yẹn ó lágbára dé ìbẹ̀rẹ̀ ọ̀hún ọba tó dáadáa nínú àwọn ẹ̀dùnkú àwọn tí ọlọ́run bá lò ní bábà bí èsì ọlọ́run máa lò wọn dáadáa. Àbẹ̀rẹ̀ ọ̀hún ọba tó dáadáa nínú àwọn àwọn akẹ́kọ̀ọ́ mẹ́tò ti sọ̀rọ̀ láàrin àwọn mùsùlùmí àti láwùjọ wa. Ó ti sọ̀rọ̀ náà nítorí pé àwọn tó jẹ́ ìpìlẹ̀ ọ̀gbìn àwọn nínú àwọn ìpè bí bàbá wa àgbà ṣe Muhammad fúnra ọ̀rọ̀ àwọn ti ní màá tó ní wọ́n ti pàtàkì tó nínú ọ̀rọ̀ kékeré ní sí àgbẹ̀rẹ̀fẹ̀rẹ̀ wá pọ̀ lọ́dà tí àgbẹ̀rẹ̀ ìdí sí àgbẹ̀rẹ̀ láì fẹ́ kí ní mú jàmọ́ sí àbàlẹ̀ àbàlẹ̀ àbàlẹ̀ àbàlẹ̀ àwọn ọ̀nà ńlá lọ́dí àgbẹ̀rẹ̀fẹ̀rẹ̀ ní ìdí lọ́pọ̀ jù ṣùgbọ́n àǹfààní sí àyè mọ́ ní fúlàńlá lọ́wọ́ ìṣẹ́ ọ̀rọ̀ torí pé ìpìlẹ̀ tó sọnù mọ́ wa lọ́wọ́ ẹ̀lẹ́ ìṣúlẹ̀ fàlàfà ẹ̀bá àti fàlàfà tó lò sọ ẹ̀tọ́ wa ní ọba àdúgbà ṣùgbọ́n gbọ́dọ̀ wò tún lòdì lẹ́yìn ẹ̀kọ́ ní ìjẹ́kọ̀ wa ní ìpìlẹ̀ ọ̀dọ́jọ́kọ̀ wa ní ìpìlẹ̀ náà ìṣúlẹ̀ náà àwọn ọ̀sẹ̀ yìí lọ́wọ́ kọlù mo wá rí sí àwọn àmì sáyẹ̀kọ̀ wa fún ọ̀nà ọ̀gbọ́n dáwọ̀ ilé ọlọ́run darí wọn láti kàánú àwọn òbí òbí òbí ní jẹ́ ọdẹ pé a kò wá sí ní dáwọ́ torí nígbà mi ṣe wá sí báwo yẹn sọ ẹ lọ́wọ́ tó lè gbàdé mẹ́ǹtì ti mẹ́wàá mẹ́ náà ọ̀dọ́ wa ni lọ bí èèyàn kọ̀ káwọn èèyàn láti ṣe ó dùn máa ń fi ẹ̀sọ́ máa lọ ọ̀gbẹ́ ọ̀gbẹ́ àti ìdẹ́kọ̀ọ́ lọ́rọ́ máa ń wá àti ìdẹ́kọ̀ọ́ ẹ̀yọ́ ọ̀rọ̀ ẹ̀rọ ìlànà ìbáàkàtì wa wà nínú àbákàtì náà o ṣùgbọ́n bí i àbá ní ti ọ̀rọ̀ ọ̀nà tó ti aláwùjọ wa àti bí ẹ̀rọ akẹ́kẹ́ tẹ́lẹ̀ ní ti ti wá àdúgbò ní ilé ẹ̀kọ́ àti ọmọ ọ̀gbẹ́ nìkan ti wá pọ̀ ẹ̀rọ ti wá pọ̀ ìṣe kékeré ṣùgbọ́n tí wọ́n sábà nínú ọ̀rọ̀ yìí wọ́n ti kọ́ ọ̀dọ́ àwọn ẹ̀kọ́ wọn láàrin ìwọ tí wọ́n rán pé táwa náà yìí ń ta ọlọ́run bọ́ ọ̀la ìlú rẹ̀ yóò bá a ṣe ní ìpìlẹ̀ fún wọn tí wọ́n ìgbà dáadáa wọn lé lórí. ọlọ́run bá a ṣe ní ìpìlẹ̀ dáadáa fún wọn tí wọ́n ìgbà dáadáa wọn lé lórí. ọlọ́run lè wọ́n ra ìlú rẹ̀ nígbà wọn sáré fún wọn pátápátá bá fún mi láwọn àwọn ẹgbẹ́ wọn mọ̀ pé ọjọ́ tó tó mo dá bí ó ti wá sí àwọn ará mi kami ẹgbẹ̀rún wa dáwọ́ nọ́mà dáwọ́ ilé ìwà sí nọ́mà dáwọ́ lọ́dáwọ́ ẹ̀kọ́ ni báwọ̀ ẹ̀kọ́ tó ṣe ní ọ̀sán mi yẹ ọ̀rọ̀ ọ̀rẹ́ náà ó gẹ́gẹ́ máa ń rí sọ̀rọ̀ yé lórí nígbà tó tó ti pọ̀ lórí pé a lè fún ní gbogbo ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹnu wọn tọ́nà wọn bá tọ́lá rẹ̀ bá bàjá ẹwà sí ọ̀nà láàmì ṣùgbà. Wọ́n náà ní ọ̀rọ̀ nípa àdìsọ́nà ti wẹ́lá pa àwọn àdìsọ́nà àti ìhùwàsí àti ìwà. Kò ní sí ìlú ti rẹ̀ lọ́dọ̀ ìkàkùn ní ìgbàwá àgbẹ̀ ìgbè pé lọ́pọ̀lọpọ̀ àwùjọ ilẹ̀ Yorùbá kí wọ́n bá ẹ̀kọ́ kí àdìsọ́nà lè lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ yorùbá ní ìṣòro sóńdà àpèjúwe níjọ́ ẹ̀kọ́ ni ó tó ní lọ́pọ̀lọpọ̀ yorùbá. ìjọba ní ẹ̀ má pèjúwe ìṣèlú ọ̀lẹ́kọ̀ọ́ wa ẹ̀ bá má pèjú àwọn ọ̀dọ́ àwọn ìrìnlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ òbí ọ̀pọ̀lọpọ̀ àjọlágbà tí wọ́n nígbà tó ń lọ ẹ̀ láwùjọ lẹ yorùbá ní wípé bọ́ọ̀lù ààrẹ wọ́n bá ti lóun gba wọ́n wà pé kí àwọn àgbà wọ́n lọ sí ní wọ́n lọ sí fún mi wọ́n bí ọ̀yà tó fún mi ọ̀hún nù àìsàn ọ̀dà. Nígbà máa ń pè é kí ọmọ mi ń tẹ̀sí ó wá gba oyin mọ́ pé ó ti ta òye lẹ́kùn àpèjúwe ọmọ tó jọ̀jọ̀ tó fi sí náà. Kò lè sí iye àwọn náà ọmọ ìbẹ̀rẹ̀. Á ah, lọ́wọ́ sáà fún olùwà èèyàn kẹ́nu tún náà láti ń kọ́ àìlé ìwúlò ní máa dé àwọn kankan ní bí àwọn iná díẹ̀ díẹ̀ báyìí lọ́wọ́ lẹ́sẹ̀ ní kí tún náà máa ṣe dáadáa fún ọmọ ìlú dáadáa. àwọn bàbá wa tẹ́ bá tẹ́ bá láàrin pé ẹni tó pọ̀ nínú wọn tí wọ́n bá ní ọwọ́ ìyá wọn mú lọ rẹ̀ sí wọn àti wọn mú lọ. nígbà tí súnà ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ àwọn síra àwọn afá àwọn àgbà nínú sọ̀rọ̀ bí àlọ́ọ̀mọ́ ìfọ̀pọ̀lọpọ̀ wọn mú ẹni dáadáa. látara bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wá wà ọ̀gbìn ìgbésí tí àwọn ọmọ òkú lọ rẹ̀ wọ́n ní ọdún mẹ́lò bẹ̀rẹ̀ ibi àwọn yàrá ń kọ́ nípa àwọn bàbá ibi ẹ máa mọ́ ọ̀rọ̀ rẹ̀ tẹ̀lá ẹ máa mọ́ ọ̀rọ̀ rẹ̀ mọ́ ẹnì kan wá ń bẹ ní ìlú tí wá ń dàdé bàbá àgbàlá àgbàjọ ọlọ́pàá akẹ́kọ̀ọ́ bàbá àgbàlọ́ ni bàbá yẹn àwọn tí ń dára nínú àwọn àgbàlá tó mú wa lé ìlú bí ẹ ní ìlú bàbá wà ní oṣù rárá ọwọ́ láwọn rẹ̀ ọ̀kẹ́ àwọn ọ̀yá tó ti fún àwọn ará ìgboro yìí pé kí àwọn ọmọ ẹ̀sẹ̀ lọ́lẹ̀ yẹ kò lẹ́rìí kí àwọn ọmọ ọ̀rọ̀ rẹ̀ dápà kò dá ọba súnà mú ó dà kó lọ́nà yìí kà ìdí ọ̀pọ̀lọpọ̀ ẹni tó sọ pé nǹkan àwọn nínú rẹ̀ ní ti ọba fẹ́ ọba rẹ̀ ti lọ. Ìdí wọn fẹ́ rẹ̀ yìí pé nígbà ìbáwọ̀ rẹ̀ ń ṣe àwọn ọmọ tó fi ipa tó máa àdùnkù náà jẹ lọ́pọ̀lọpọ̀ nílẹ̀ Yorùbá. ìyẹn náà ló jẹ́ àwọn ti wàá wí pé Jésù náà sáà ń sọ yẹn náà kàdá sí ìṣàlùjẹ ìṣẹ́. pẹ̀lú ẹ̀rọ àwọn ọ̀rẹ́ pé súnlẹ̀ yẹn Jésù náà rí tó náà wá lórí pé wà ìgbà kàdá àrà olùfin àwìn tó láàrin súnlẹ̀ yà bẹ́ẹ̀ àdáwò ni ọ̀la òun wáyé àdáwò ni òun láàrin ọ̀pọ̀lọpọ̀ nínú ọ̀dọ́ ló ń ṣe nípa tó nàgbà. Lòdì rí pé ní ìdílé tó ṣe ní ìbẹ̀ ní òun bá ti ní ibi aka owó kọ fún wọn. Àgbẹ̀rẹ̀ àmì ló ń tún náà, ìgbẹ̀rẹ̀ àmì sálákì, ìgbẹ̀rẹ̀ àmì ọkọ̀ ọ̀fẹ́ tó ti yàtọ̀ sí mi ti wọ́pọ̀ fún náà. Ìmú àgbẹ̀ bá ti sùn, ìmú àgbẹ̀ ìyẹn ní ìjà, ìmú àgbẹ̀ ní wọ́n yẹ̀. Bí ẹni wípé láì sí ẹgbẹ̀rẹ̀ lọ́wọ́ ọmọ òṣìṣẹ́ òfin àwọn ọmọ ìlú àṣà. Ìyàmọ́ kára ní àwọn ọmọ ìlú àṣà nínú ìjọba. Nínú ìjọba. Àbí àwọn akẹ́kọ̀ọ́ náà ń sọ lọ́pọ̀ náà, ó kọ̀ yí ìwádìí ọ̀rọ̀. gbogbo wa ti fi àdúgbò náà lè lú ní ìdájọ́ ọ̀pọ̀ wọlé. tábàlọ̀ wọlé dáadáa tábàlọ̀ wọlé àdánwò yìí ló lè pọ̀ tó lè ní iná wa ní gbogbo láàárín àwọn ọmọ àbáwọn wọlé lórí yóò máa nígbà tí bá lè ohun tí ò tí máa bá yẹn ní jẹ ẹ̀sùn máa bá yẹn ní jẹ tó kì í ju òní bí wọn kọ́ ọ́ lọ ọ̀pọ̀lọpọ̀ máa kẹ́kọ̀ọ́ sí náà kó o mú lẹ́ẹ̀kọ́ náà fi lọ́dọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ kọ́ àwọn ni lẹ́yìn láti mọ̀rọ̀ ló ti pọ̀ tán lẹ́kọ̀ọ́ kan ọ̀gá rẹ̀ oṣù ara lọ́wọ́ ń sọ̀rọ̀ ẹ̀rọ bá ọlọ́ba yá ń fi ó wá ní ọ̀rẹ́ ọmọ ọkùnrin àti ẹ̀rọ ọkùnrin àti ẹ̀rọ àti ẹ̀rọ àti ẹ̀rọ àti ẹ̀rọ àti ẹ̀rọ àwọn kí wọ́n máa tó tẹ́kọ̀ ẹ̀ lọ́wọ́ lọ́wọ́ ìwòye pàkà bá ní. Ìlú ọ̀gá kan ní ọ̀dọ́ bá ti ní ìwọ̀n ìjà, àti kí ni wà á lábẹ́lẹ̀ yìí pé nǹkan ti bàjẹ́ pọ̀ nǹkan ti bàjẹ́ pọ̀ ìgbẹ́ ìtura ní kí ọmọ yàrá kan tó bọ̀ ọmọ yàrá kan ọmọ yàrá kan ọmọ yàrá kan. wà á ti yà tó má kò sì jẹ́ ọ̀pẹ̀ tí kò sì rí náà. ṣé o súnà káàdì bọ̀ mùhàmmad ọlọ́wọ́ àyè wà áyè wọ̀ sọ́lá ṣé o súnà tó mú wá náà nígbà ìjọba ni. ìrìn ìjọba rẹ̀ lórí èyí gbogbo tó àwọn àdé ní káàdà bá ti ní sọ̀rọ̀ alẹ̀ fún àwọn ọ̀rọ̀ yẹn lásán níta ẹ̀dá kò sórí lẹ̀. ní ìpínlẹ̀ rẹ̀ bá ti kí àdé sọ̀rọ̀ alẹ̀ fún ara nígbà kò sí àdá àlùkò náà àwọn aláàbò fẹ́ ká wá sọ̀rọ̀ alẹ̀ fún ara nígbà kò sí àmì fún ara yẹn wípé ìgbésí ìjà nípa ọ̀hánà àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n kọ́ fẹ́ bìbẹ̀ yìí máa fẹ́ fi gbogbo wa náà ká lọ wò látọ̀dọ̀ ọ̀gbọ̀n káwọn nígbà tí yóò sọ lórí ẹ̀. láàpá ní ọ̀hún jọ sí òun kéékèèké ní ìjọba wa tàbí ìjọ sí òun tó ga jùmọ̀ àgbà sí òun ìjọba pẹ̀lú káwọn tó láti kéèké àwọn jọ sí òun lánlá. àyà yìí ó wà ní ọ̀dọ́ ọ̀gbọ̀n ọ̀gbọ̀n náà wáyà نتلو عليهم آياته ولعنهم الكتاب والحكمة والبكير إنك أنت العليم طبعا إذا كان مرادنا فقد من الله على المؤمنين إذ بعث فيهم الرسول في الأمر، يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة تابعت من هذا الجمعة أعلم آية ما يعمل هو الذي خلق بالأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب كلا والحكم والإيمان من قبله آية من الإيمان تولوا سجدا وكشي عن محمد صلى الله عليه وسلم مثل مثل لو عبد alákọ̀ọ́kọ́ ni yé ní yòhánìlémùmọ́ ìkàrà yòhánìlémùmọ́ ìkàrà bọ́bá náà wọ́n àti ìmọ̀ tó yà nínú ẹ̀sùn àlẹ́yìn àyà ìwọ́n yòhánìlémùmọ́ ìkàrà ní máa ká àyà rẹ̀ àti kọ́kọ́ wọn ti ta àwọn ẹ̀sán náà lóye. wáyé ní ìtumà yóò sọ wọn ní ìtumà ó ti ní wáyé lọ sí ọ̀gẹ̀dẹ̀ ṣé wá rí ààyè lọ́sẹ̀ bá fún ọkà yìí méjì ń bẹ̀ lọ́rọ̀ pẹ̀lú ọ̀nà ìlú náwà lọ́kọ̀dùnmá ń kan kọ́ ọ́n alẹ́ mọ̀mìnì ìlú àkàtì ìmọ̀tòrà ní àǹkó yàtò alẹ́ màáyá ni wọ́n ń kàkí ìjọba wọ́n yà ń gbé ohun ìdára wẹ̀ṣẹ̀ ọkọ̀ mi. wọ́n yẹ kí á lè mọ́bìnrin láti ọ̀pọ̀ láti wọ́n yà ń gbé ìbára الكمبيين رسول العزيز يتلو عليهم آياته ويزكيهم أن يفعلوا ويعلمهم الكتاب والحكمة فهو على على عقله فكذلك كما نرى بعض من الكتاب أما بعض من يعمل به وعلى سنة الصلاة كما في فروى مالي ومعهد محمد صلى الله عليه وسلم يسرد علي فرضي في مقر يعني بعد صلى الله عليه وسلم عليه الصلاة ولم تقد من الله على المؤمنين ولم يشفع عن قوم بنون إذ بعث فيهم رسولا منهم من أنفسهم قال جعلوا ربي لن يجد يوم الدين في مسلمة تلك اليوم الدين yàtúndà lẹ́yìn ààyà sí yóò máa ka àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run fún wa. Bàbá ọba fúlà ẹ̀ka ewu tí ó fi tẹ̀lé kí wá tó ló máa sọ̀rọ̀ kíkọ́ wa láǹkọ̀ áàmì kíkọ́ wa ń tún ní àwọn oníbọ̀lù kàkì yóò máa fi tẹ́lẹ̀ àwọn. Ní ẹlẹ́yìn tó wà ní Júmọ̀ àná, òyìnbó àjọ́sìn ìgbà àpapọ̀ ìròyìn yìí náà tó lábẹ́ nù يتلو عليهم آياتي غير يوم الزمن يأخذ وتعلمهم الكتاب والحكمة تعرف كثير من تلك القرآن بعضه أعرف كيف ما نزرع بشكوى ولا ربي فلسك إمام الفعل ما ذلك قصة ويقرأ الله تعالى لسه قصة وعيا سمع يعني لكم إنه ما عن قرارة ní gbogbo ibi tó ti sọ ara rẹ̀ ó túmọ̀ sí pé kò ti fẹ́ kí àbúrò rẹ̀ dájú lọ́tọ̀ kí wá lè fẹ́ kí àbúrò rẹ̀ máa ń lọ. ó tó pọ̀ dáná tí wá sí máa bíra àti sóńgà. lórí ká ṣe mo máa ń ti dára wa ìwà ṣe mo mú ìkọ̀ọ̀ká lọ́kọ̀ọ́ wa kọ̀ọ̀ká ń ti tẹ̀lé ọ̀rọ̀. ìwáyé ṣe ìtumà àwọn akọ́ni lọ sí ń ta. bọ́ọ̀lì tí wọ́n á lè lè sí i tá a bá wo àwọn ọ̀dọ̀ sí ilẹ̀ ìlú sọ ẹ̀yìn ọ̀rọ̀ mú bàbá wa àdé lásìkò wọ́n lè fi ìgbà kéèyàn bí sọ̀bíyà alẹ́ àmà ìkọ̀ọ̀yà ìgbà kéèyàn bí sọ̀bíyà alẹ́ àmà ìkọ̀ọ̀yà ìtumọ̀ rẹ̀ ní pé yóò máa fọ̀ wọ́n pẹ̀lú pé kó máa rìn wọ́n lórí àwọn àṣẹ tó ta ẹjọ́ wa ń rí ibi tí mo tó ń ta ẹ̀ wá yìí dàbí òní ìkọ̀lù pé wáyé ta tí yọ máa máma kúrò níbi ìdílé ṣéèkì kúrò níbi ẹbọ wà sórí àpapọ̀ wà sórí àlàpà ọ̀pọ̀lọpọ̀ àwọn àpá ẹ̀ẹ́dì tó ń wọ̀n ìgbà kéèyàn nígbà ọ̀pọ̀lọpọ̀ wọn ti ṣe èyí lọ́kàn wọn ni wà lọ́kàn wọn kó lè rántí máa ń wù wà ara ojúṣe àlejò àmì wíwá kó wọn níwà yìí jẹ́bi olùsọ ààyà ni ẹ̀ẹ̀mẹta ọba àmọ́kọ̀ hàn láàrin méjì ọ̀rọ̀ ìsàwà ọlọ́run wọn ìgbà tí èyí olùsàwà nínú ìgbà tó ń tún sí ìlà àti ẹ̀kọ́ wá lọ́kẹ́ ìlú lèmọ̀tàbí máa máa káàrí ní àgbà ó yẹ kí ìlú máa ń bá nẹ́bí lọ́sẹ̀ lórí àwọn ìsìnmáyà kí ọlọ́run ọba gbé ní ìdè nítorí kó lè jẹ́ wípé àwọn ìwà ẹwà ìní wà pé èyí ti kó lè wá pé ìwà ìwà ẹwà àwọn ìwà ìwà tí ẹ máa wà nínú ẹ ìwà pé sí wípé ìtọ́nà ọba bí àwọn ọ̀hánmẹ́rẹ́ sọ́lọ́wọ́ àárín wa ayé ọ̀sọ́lá mi ìdílé lórí ìdájà mi. ṣé àwa bá ń ṣe ìdáàbò tuntun nípa rẹ̀? kò sí èyí ti lè gbé àwọn tí wọ́n fi ra wọn tuntun náà bá a bá dé báàbò ìwòwà sí ìwà á sọ fún wọn láti gbúlẹ̀ àárín òkúta. a lè sọ wípé dáhà ìwà wọn àti ìlú wa rọ̀ ọmọ tó lọ lórí fáyà ní pẹ̀lú àpẹẹrẹ wọn àti ìlú àmì lọ́dọ̀ rẹ̀ fáyà ní ọgbọ́n yìí wà wá ra wọn tó ìlú súnà tí wọ́n bá wọn sí ẹ̀kọ́ wà lára rẹ̀ ó wá lọ sí ọjọ́ àti àwọn ìṣe àǹfààní lára rẹ̀ pẹ̀lú ọ̀pọ̀ ọlọ́wọ́ wà pàmì wà lọ. Wọ́n wá pàmì wà lọ, òṣèlú kan, wọ́n wá pàmì wọ́n, wọ́n tún wọ́n ẹni àwọn àbá àtòkè àtẹlẹ ìlú òkè gbogbo ọmọ tó wà sí àwọn wọ́n dá àbá bá tó láyé àbá ìkúrò ẹ̀kọ́ ní

lẹ́nu bá wà sí ìlú olúwa ní ìlú ìlú àwọn èèyàn kan ṣe kí wọ́n fi ẹgbẹ́ ẹni tó bí abúlé wọn lọ wọ́n lù lọ wọ́n lọ ní wáyé bá Àdúgbò ń jẹ́ láì nínú àwọn akọ̀wé tó ń dà, òfin tó ń dà. Lọ àárọ̀ ìdàgbẹ́ àìlọ́ ìgbàgbà ìbámu lọ́wọ́ ẹ̀rọ àgbọ̀dọ̀. Báyìí wọ́n gbà wọn òòtà lámà àlàkà ọlọ́kùnrin máa wá jọ ọlọ́run yìí. Àṣìṣẹ́ ìrántí ṣùgbọ́n ẹ̀rọ ń bá àwọn bàbá mi ní ìjà tó ń bí mi ẹ̀dí kẹ̀kẹ́ ẹ̀dí òmìnira. ìfẹ́ ìmọ̀lá náà ní ọ̀pá ni ọ̀rọ̀ náà wà ní àwọn ẹ̀kọ́ bá tù wá nínú ẹ̀kọ́ pọ̀lọpọ̀ wà ìwé lójú kẹ́ àtúntò ìwé lójú kẹ́ ìṣòṣòṣò ẹjọ́ tí a wá ti láti àlọ́ mọ́ oníkẹ́ ọlọ́run àti báyìí tó wá ń sọ̀rọ̀ ẹ̀ tó lè bá ọ̀rọ̀ wa láti ìlú wa. Àwọn ti sábà kò bá káàkiri àwọn àti máa ka ìwà fún ìyá wọn máa ka ìwà fún ìyá wọn lọ́wọ́ àti máa lọ bẹ̀rẹ̀ ẹjẹ́ máa wọn kọ́ ìlú ẹ̀sìn ìgbìmọ̀ ní ọ̀kan ó lè tó kọ́ lẹ́wọ́ fún yá tó bẹ̀rẹ̀ ẹ̀yà wọn ẹjẹ́ akọ́jọjọ lọ sínú àgbọ̀ án káwọ̀ àwọn àyà lórí ọ̀rọ̀ wa àwọn àyà tó wà tó kà wáyé lórí wa eré tó ti pé ní ìgbà tí òde wàá bá àwọn àyà wọn lẹ́yìn tó wọlé. Àwọn tó yàtọ̀ sí wa tó ń ṣe ń báyìí á sọ nípa tèmi wọn pọ̀. Sẹ́ẹ̀rí tòbí àwọn bàtà àwọn ìgbìyà ìgbìyà ìgbìyà ìgbìyà àìsùnyọ̀ àìsùnyọ̀. Ṣùgbọ́n nígbà tí ìmọ̀ tó yẹ kó fún tí ò bá fún ló wà lọ́wọ́ rẹ̀. Ìdí mo fẹ́ mọ̀ ọ́n ní ọgbẹ́ ìdáyà ọ̀pọ̀ ni mo kàn mí ìgbàgbà àwọn bí ọdún mẹ́wàá sẹ́yìn àdúgbò má tún bẹ́ẹ̀ àdúgbò jù bẹ́ẹ̀ ọ ọ̀pọ̀lọpọ̀ ta la ti di mọ̀ ayọ̀ ní ojú àyè lọ́wọ́ ẹ̀ bá yọ fún bàbá yìí ayọ̀ níbi àwọn ìgbà ẹ̀rọ rẹ̀ àwọn ọ̀rẹ́ òkú náà lọ́wọ́ ọ̀rọ̀ àrùn. ìgbàgbé táwọn ìlà tó máa fẹ́ fẹ́ tó láti òṣèlú tí ó lè láti òṣèlú tó náà àwọn ilẹ̀ tí wọ́n ká ara òun ní gbogbo ọdún bàtà ó lè gbọ́ àwọn bàbá wa bá nínú wọn ti àwọn tó ń bí wọn náà àti wọn lẹ́nu àwọn àbá rẹ̀ wọ́n á lọ́nà ní àdìyẹ ọ̀pọ̀ àlẹ́ àdìyẹ tó ti wá sọ ní àjọ ẹ̀lẹ́ta tó ti wá sọ ní àjọ wọ́n ti káyé tó kò wá ní àjọ lọ eléyìí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wá ní lórí àwọn ìlú ọ̀rọ̀ àwọn ọmọ ọdún náà ní ìlú ọwọ́ ẹ̀sẹ̀ ìsàlẹ̀ ọlọ́run ọba tó láàrin lọ́wọ́ ẹ̀kọ́ sáàrin kiri ó ti nà mọ́ àdájọ́ ọlọ́run ẹ̀yà ìwúrò ìyá rẹ̀ ọlọ́run pàṣẹ ìdí ìdí kò sí ẹgbẹ́ mi ń bẹ̀ pé láàárọ̀ àìsàn náà àbójútó ọ̀bẹ̀ ìdílé kò sí kò sí àbójútó ọ̀bẹ̀. Ilé ìrọ̀kọ̀ sọ nìyà. Èyí táwọn èèyàn nínú láti bàbá wa àtàwọn ìmọ̀tòkà ẹni tí ní pé tátà máa ń gbé ní gbogbo tí ọ̀rọ̀ ló ń bẹ̀rẹ̀ lọ́wọ́ ní wọ́n ti. Àgbẹ̀sára ló jẹ́ ìgbẹ́ ọjọ́ ìmọ̀lẹ́ wọ́n tà máa ń yìí ṣe dáadáa. Yára owó ìgbà owó tó ń bọ̀ lọ́lẹ́ lọ́wọ́ pẹ̀lú ìgbà owó tuntun. Bí ẹni wí pé ó ní àfihàn ìgbà náà ìjọba yọ̀pọ̀. Ìlànà ìgbé àbáwọ̀ tí ó lè wọ́n máa gbé gbogbo tí wọ́n ti lọ́mọ àti ilé ẹ̀kọ́ èyí náà máa ilé ẹ̀kọ́ kan lè kó ti di ìlú àmà ó sì lò náà àti bẹ́ẹ̀ ó sì lò ó sì lè pàṣẹ wo ìwà sọnù náà ní àti ìjẹ̀bú àwọn akẹ́kọ̀ọ́ láti ṣẹ̀fẹ̀ wọn ni ẹnì kan mọ̀ wá sí ẹ̀jẹ̀ bàbá wa bí ẹ̀jẹ̀ wọn wá pè mí láàrín sáwọn ẹni wá ní ẹgbẹ́ kan ọ̀rọ̀ wọn yá sọ́kàn ló sáwọn ẹni wá. 你现在就是说你讲，这个嘛，这个讲话你看他这个，那那怎么样嘛，就是不行，哎，就是他们那把你讲话的啊，如果那这种的，你看他这这这这地方的，地方快，就这样的他们一般就两手把你摸来，不错，有个办法，你你们要把你你到哪里？ ní àwọn àdókò báyìí ló ń Ọlọ́run bá nà àtẹ̀lé ní déédé ìwà ní àìlèṣìláàrí. Àlẹ́bà Mùhàmmà ọdún ọlọ́run bá ṣe nígbà ṣe ṣáàrì lọ́rọ̀ yóò mú òfin lórí lórí ẹranko. Gbogbo ìtọ́lọ́rọ̀ lẹ́yìn ká ṣe ní ìṣáàrì. Níbo la tó wà ní ìwà? Níbo la fi ọ̀pẹ́ pé ẹni tó kọ ọdún tó ń tàbí ọdún láti ọdún mẹ́wàá. tí wọ́n wá bẹ̀rẹ̀ lánàá sí ẹ̀ka ó ń dúró lọ́kọ́ ọ́ sílẹ̀ bẹ́ẹ̀ Iṣẹ́ ni kó tó wá mà nínú fún Nàìjíríà. Àwọn akẹ́rìnlẹ̀ tá a wá sọ ní màá nà dàbí ẹ̀yẹ́gẹ́dẹ́ nípa ó wà àtọ́jú àwọn mẹ́rin báyìí lọ́lẹ̀. Àwọn ìyá ń lọ lẹ́yìn ìkàtúndì àmì àtìlẹ́wà tí nígbà ṣẹlẹ̀ pẹ́lú ìpàdàlẹ́ ìpàdàlẹ́ ìpàdàlẹ́ ìpàdàlẹ́ ìpàdàlẹ́ kò yí àgbò pa ẹni wọ́n tẹ̀lé lọ àwọn iná láti ọdún pé tó kí ara gẹ̀ẹ́dẹ̀ ọlọ́run ti ló sábà bẹ̀rẹ̀ lórí padà àwọn tí ọ̀wá padà ni wọ́n á bí ọ̀rẹ́ wọ́n para láàárọ̀ wọ́n para lọ́kùnrin ní wọ́n á sí lọ wọn náà pa àwọn tí wọ́n ti láyé ẹni tẹ́ wọ́n sọ pé àwọn tí wọ́n ń ń yọ ọdún kan lẹ́yìn kòkò ọba àti ọba máa ń rìn wọn lọ. bá mi kọ́ ọmọ sí lọ sí lẹ́yìn kòkò tẹ́lẹ̀. ẹ̀kọ́ tó ní ìtàkùn orí èyí sáà padà kọ́ ọ̀nà tó wà lẹ́yìn ọdún máàkì. Àjọ́dọ̀ ìmọ̀ ní kẹ́yìn, ìmọ̀ ní kẹ́yìn. Bí a bá ọlọ́run sàánì ìrìnàjò ẹ̀láàmù ọlọ́run wá ní ní òun pàṣẹ àmọ̀sílédè lámọ̀sílára ọlọ́run wá tó ara ẹ̀ka ní pé má ti fi àwọn ẹ̀yàn nípa ní kọ́lá ti lára nù wọlé ní ara àní pàṣà àìkú olùwọ̀pọ̀ onínáàní wàkíwà àgbàṣà ń bẹ ní wọ́ọ̀ àwọn bàbá wọ́n lọ́wọ́ àgbàṣà yóò dé máa kọ́ lọ àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ ìṣekúṣe ìwàdíwà àtọ́wà ọ̀pá. Wàlúùjà gbogbo gbàtọ́ kan kọ̀ nígbà wò ní ìfẹ́ tí wọ́n ṣe jọ. Ọlọ́run ọmọ ọ̀fẹ́ tó wọ́n náà ti kà. Wọ́n fẹ́ ìyẹn kan wá ní lágbọ̀dì. Àwọn alákùn ìlú ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọ̀dọ́ yìí ni wọ́n dákọ̀ ọ̀ṣárọ̀ ọ̀há fún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún náà. Àwọn ń sọ̀rọ̀ yẹ tó gbẹ́rù náà kò fẹ́ẹ̀ Ọ̀pá ló ní, ọ̀pá dáwọn ni ọ̀pá ló ní. kò sí ọ̀dìyàn àwọn ìgbàmọ́ àwọn ìgbàmọ́ Ṣùgbọ́n tí sọ bá ìdíje ìbọn àrùn wà, ẹ̀rùn ọdún máa ń sọ nínú ìrànlọ́wọ́. Ìjọba ìjọba ìjọba àrùn kẹ́kẹ́ máa ń sáà ní ìwé máa bọ́ sáà ní ìwà lórí àtúntò bẹ́ẹ̀ láti sàmì oṣù láti mọ̀ pẹ̀lú òníyà náà sàmì ìjàdí àwọn òṣìṣẹ́ sáwà ní àwọn àgbègbè wọn bá ti wà láàbá ìwọ ìgbẹ́ ìmìnira wa yóò kà ó náà wọ́n ti fi hàn bẹ́ẹ̀ ni ọ̀dà àlàyé ọ̀dà ìgbẹ̀lẹ̀ kún ọ̀dà àlàyé ìkọjá àná òun ti kékeré náà sọ ọmọ àtàbí ọmọ sọ̀rọ̀ ní ìjẹlọ́kàn rẹ̀. Ara àwọn tó mú àyà ìsúná ní ìlú ní àgbára ní ìtọ́fẹ́. Bóòlù máa ń tọ́fẹ́ sọ. Ọlọ́wọ́ bọ́ba tó la ẹ̀ka lónìí ní àyè ìmọ̀ ìlànà ìṣòro. Oní tí èèyàn wa sọ la fi báyìí. Títí bá ti bẹ́ẹ̀ wọ́n yá láti bàtà ti já tẹ̀lé mi. Lórí tí wọ́n wá wá àwọn ọ̀sẹ̀ tó jáde lẹ́nu wọn ó fi pàdánù ìlú wọn lẹ́kọ̀ọ́ lọ́wọ́ àkọ́kọ́ náà. Tọ́lọ́mọ ọmọ ọmọ ọdún ayẹyẹ tó sì máa àwọn ọdún ẹjọ́ mà ní ọ̀kadà mọ̀ wọn. Tẹ́lẹ̀ ìdájọ́ àwọn tó sì fẹ́ ẹjọ́ mà ọmọ àwọn tí a fi kó tó bí òun sí àlá. Ó fi òun fẹ́ kọ́lọ̀ tó máa dọ̀mọ́ tó máa ti rẹ̀. Ẹgbẹ́ ìlànà aṣọ láàrin ìrànwọ́ ti àyàtọ̀ lọ́wọ́ àlùkẹ́yìn lórí ọ̀rọ̀ ìwà tó dáa ọ̀sán lẹ́yìn aláàbá lórí àpòwà ráàmù ìṣòfin wà áyàtọ̀ àlùjáde wọ́n yára fi sẹ́yìn àgbẹ̀mí àyàmí ìṣúgbẹ́ láti àwọn àyàtọ̀ sábà bóyá wáyé máa mú àgbégbélé ọ̀nà ìta lọ. àárín àwọn àǹfààní tó sọ pé ọlọ́wọ́n bọ̀ ní ìgbà tó ń wí ìgbó àníyàn àmọ́. ó ní àdínkù padà ní ẹni tó ń lè tẹ̀lé mi. èyí ti wọ́n wá ìdájọ́ ní orí ẹ̀bùn ẹ̀bùn fífún yàn ẹ̀bùn láti sọ máa ní wọn lọ sọ́nà ti dá àgbẹ̀ olùdàgbà àwọn àyàkọ́ náà sọ̀rọ̀ àmọ̀ síwájú láti máa wọ̀ ìwà ìdí máa ń ṣe é àwọn ọ̀rọ̀ sínú kúnnà nípa ọ̀hánmọ̀ sọ̀rọ̀ عليه وسلم آية وحديث وغيره مصاب ọ̀pọ̀lọpọ̀ wa àwọn tí a ṣàmáyé bẹ́ẹ̀ ni wọ́n ti rí rí bẹ́ẹ̀ kò tó kún ní ṣàmáyé muhammed yá ìyá rẹ̀ ètò kí alọ́ta àwọn aráàlú àwọn ìwà nílò muhammed fọ́nà wọn wà ní ìwà ìwà sọ́nà mi. ìgbà ìwà tó ń bẹ nínú kàkà àjọ ìwà mẹ́rin nínú ìwà nínú àgbọ̀n àrùn ọgbọ́n ni ìwà عليم وإبراهيم عليه الصلاة والسلام كيف فعل الموضوع فلما كان عليم وإبراهيم عليه الصلاة والسلام ولكن إبراهيم لحليم أواه منيب إبراهيم ويوسف الصفاء. Ìwádìí àpò, mo bẹ̀rẹ̀ tó àtàwọn tí ó kó wà nípa ẹ̀rọ títàbí lọ́pọ̀lọ́ ẹni tí wọ́n dà pé ìwọ̀ ẹni. ẹni tó lè títàbí lọ́pọ̀lọ́ àti ìwọ̀ ẹni lọ ní àwọn tó lọ bẹ́ẹ̀ yìí nínú àwọn àlàyé kúrò lánípa ẹ̀rọ ẹni tó ṣá. ẹ̀rọ ìwà àwo ló wà lára rẹ̀. bàbá mi ní ẹ̀rọ àní màgánà fún màgánà. ọ̀rọ̀ nípa ìlànà àlè ọlọ́run bá pè ní kúrúmà ó pè ní ìmọ̀ àwọn akọ́lẹ́dà sí wọ́n ní pé wípé lóṣù àìsànlọ́ àwọn ìwà ẹwà àwọn àtúnwọlá ẹlẹ́sìn sàbárọ̀kọ̀ sàbárọ̀kọ̀ sí ìmọ̀ tó ṣe wípé ọpọ́n sára àwọn ìpínlẹ̀ oníṣòwò eléyìí ọ̀rọ̀ ẹni ìjà eléyìí wọ́n tẹ̀yẹ́ wà lára rẹ̀ tó gbé ẹ̀ sátá ọlọ́run kò lè padà fún ìwà ẹ̀kọ́ ìmọ̀ rẹ̀. àmì ààrẹ ìmọ̀ràn ààrẹ ìsọ̀rọ̀ àbùkù sàrà nínú nǹkan tí gbogbo ẹ̀ka ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń lẹ́yìn àwọn ọ̀rọ̀ bí ìwà mùsùlùmí wọn ti ṣe ìgbèrè. ẹ̀yọ́ bí ẹni náà lè ti pàdé àràbà sí ìyọ̀ ọdún ìjà bàbá ò ẹ̀yìn ló lè pàdé àràbà. ṣùgbọ́n ẹlẹ́jọ́ sí ẹgbẹ́ ti bẹ̀rẹ̀ ẹni kọ́kọ́ ìwọ́n máa ta àwọn mùsùlùmí máa wà

ó jẹ́ ọ̀nà nípa ìwọ̀n ní màrí ìṣòro àwọn ọ̀sán láwùjọ ibi tí wọ́n ti ń pè é àwọn ọlọ́run lẹ́yìn ọlọ́run kan lọ tó ti fi ń sọ̀rọ̀ àwọn ìṣe. ìmọ̀nà wa ń lóbẹ̀ àyẹ̀wò ẹ̀wọ̀n mi kò wá sí náà àwọn ọ̀fẹ́ ìlú ti bẹ̀rẹ̀. ọlọ́run wà fẹ́ ẹ láti ṣe àkọ́kọ́ wo ìbí ọ̀rọ̀ káyọ̀ ó ní yá àfẹ́ ọmọ bẹ́ẹ̀ bá bàbá rẹ̀ lọ ọmọ kọ́kùnrin náà bẹ́ẹ̀ ẹ láti fún àwọn ọ̀sẹ̀ jáde rẹ̀ jáde rẹ̀ èyí náà yẹ bí wa ẹni sọ ní ọ̀wá ní àpárí ìyá ìgbà ìtura bá a fi parí ìyá ìgbà ìtura láti ní ìgbà ìtura bàbá aláàbẹ̀ táwọn ti tẹ̀ tẹ̀ wọ́n mọ̀ wọ́n mọ̀ sí wa nínú àwọn mọ́tàlá tí wọ́n ti ní ìmáàmù òṣìṣàfihàn àwọn òṣìṣàfihàn lọ wà ní àwọn ayé ní nípa àwọn òṣìṣàfihàn ní ọmọ ìṣẹ́ tó fẹ́ ní ọmọ ẹ̀rẹ́ ní ìgbà tí a àwọn òṣìṣẹ́ bá tí a nípa ìwọ tó ń ṣe. Nígbà tí wọ́n tún sọ náà, òṣìṣẹ́ ọ̀kan sí i, ìyàtọ̀ ìṣẹ́ nínú ara náà ti ìlú ọ̀rọ̀ kí ní wọ́n máa wà ní ìrẹ̀lẹ̀ yẹn wà ní ọkọ̀ lórí ìlú ọ̀rọ̀ wà ní ìsọ̀rọ̀ ìkànnì sí àwọn àti ìrẹ̀lẹ̀ wà wà ní ilé àwọn àti bàbá ńlá àgbẹ̀rẹ̀ dúró lọ́wọ́ nípa ìwà ọ̀ka ìta mọ́lẹ̀. Àwọn àgbẹ̀ Níjẹ́ tó bá ń fi táà máa ń ṣe ní fún ọ̀nà wá wà ní láàrín àwọn ọjà àjẹ́ bàbá àmì àjọmọ̀ ní wà láàrín àwọn àmì àwọn àjọmọ̀ tí ó ń ṣe gẹ̀rẹ̀ ní ìrìnàjò. Láàrín àwọn àti fọ́ọ̀tù wá lára àwọn àjẹ́ àti tí ó ń dàgbà láàrín àwọn àjẹ́ ìjọba ni àmì ìlú máa ṣe. tí wọn bá kàkàtà tó wá mọ̀ àwọn àmì ìgbà àwọn ọ̀fẹ́ ti mọ̀ kò ní káàkiri àwọn aláàbí ìdáhùn tó ti ìdáhùn tó àwọn ọ̀fẹ́ tó láti tẹ̀lé àyè kúrò nílé bàbá ẹ̀kẹ́ tí ò ní lókè àwọn tó ti bẹ̀rẹ̀ wọn kò tó ti fi wù wá ìwọ̀n tó ti lé ní ìyá. kúrò láti kàkiri wọ́n ti ti fi ní ìfẹ́.

tá a bá ń là bá àgbàlagbà omi là á káyìn sọ wọlé ọ̀rọ̀ wọn káyìn. ìná níbi ọba ti máa ń lọ sí àwọn ọba ìjọ ah, ogun báyìí. Ìgbà táyà sàmì àwọn ọdún bá lọ. Àwọn ọmọ ìgbà yìí bẹ́ẹ̀ lọ́wọ́ ìgbà yìí ní ẹ̀yìn àlọ́ sí. Èyí náà lè ní ìgbà tó bá ìjọba á ń sọ pẹ̀lú pẹ̀lú pẹ̀lú ìjẹba tó bẹ̀ sí ọ̀dà ọ̀dà ló parí àtọ́tún àtúmọ̀lù. pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ kẹ́ni tí ó ti máa lò ọ̀pọ̀lọpọ̀ kò lè fi lọ́wọ́ sí àkọ́. ètò ọ̀gá ìlọ rẹ̀ ìfẹ́ wá ipò yìí yóò kalẹ̀ àyẹ̀wò ẹ̀rọ ìmọ̀ ìsọ̀rọ̀. ó ní ilé bàbá إني قد جاءني من العلم ما لم له. Ìmọ̀jú sí lọ́dọ̀ ọ̀dọ̀ bàbá àdúgbò gbà lọ́dọ̀ mi o máa nà lẹ́ pásítà mi èyí má wò pé wọn bàbá yìí lọ mi tó wá tẹ̀lé láti fi ṣọṣẹ ọ̀rọ̀ kan mi sàmì èyí ọmọ ọ̀nà tó bá tó ti sọ. àti bàbá ọmọ ọ̀gbìn kí ni ọ̀rẹ́ bàbá kí ni mi ìwọ ọmọ. ìjọba ìṣẹ̀lẹ̀ bàbá mi kí ni àkọ́kù. عند مكة عذاب من الرحمة فكيف عليك يقول في فتكون للشيطان وليا وقد وليت gbogbo ìgbàgbọ́n máa ń lọ lójú wa ní ẹ̀ka lọ wò sí dáhà tí ń dáhà lọ rà á. Ìrẹ́ bàbá ìrẹ́ bàbá bí omi sí àti ìta. Ìgbé ìgbé bàbá kọ̀ọ̀kan máa wá pé ọmọ àyíká ní ìgbà ní sọ̀rọ̀ tó sì mú máa fi bá a kàlẹ̀ sídà púpọ̀ làwọn ní bá àpapọ̀ láti wọ́n fi wá ní ra wa lẹ́yìn báwo la fi ń bá àpapọ̀ wa sọ̀rọ̀. ẹ̀ka àkọ́kọ́ mi nínú ẹ̀kọ́ ilé bàbá ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ sọ àtìlẹ́ bàbá mi ọ̀dọ́ mára mọ̀ àbọ̀dọ̀ ọ̀dọ́ mára mọ̀ nítorí ẹni sọ fún mi pé wọ́n bá ń ṣe ọ̀rọ̀ tàbí àbòsí ìjábára lọ́rọ̀ ìdí máa ẹ̀rọ ìjábára. كما يجوز المال من أخيه وأم فاعله أن على ربه هو طبعا يقدر به قناوة مضبوط النبي إبراهيم عليه الصلاة والسلام النبي الله النبي الله ثم تقيم معه ما يبالي ما يبالي ما بعد يوم يمكن كما نقول àwọn ọ̀gbìn àmì ìgbà ara ẹni náà ti yá yìí ń borí gbọ́ gbogbo wá ìrẹ̀ tó ń gbà tó ń pa. Gbogbo ń tọ́ òun bí òun kọ́ lóyún láì sí ìkẹyọ̀. Kéde tó lè gbà pé gbogbo ààrẹ tí mo kó lọ kò ní fẹ́ sí rẹ̀. Ṣé mẹ́tẹ́ẹ̀tì tó lóbi ẹ̀ka àti pàṣẹ mi ni wípé gbogbo àwọn òṣàlẹ̀ yẹn ò لئن لم تلتزم تعرف في الوقت لا رجمن يدخل ولا يسمع وحده من ìdúró ti jẹ́ ìbẹ̀rù ní tọ́ka àwọn èèyàn àmì ìdílé pọ̀ ọlọ́mà lọ́mà ní ìgbà pọ̀ bàbá yẹn bàbá. lọ́jọ́ wa tó ní ìmọ̀lẹ́bí àfihàn ẹ̀rọ tó máa ti tẹ̀lé ọ̀dọ̀ náà lọ́dọ̀ ọ̀nà àwọn ará àwọn òbí rẹ̀ wọ́n ti ṣe ìlú wọ́n ti wọ́n láwọn wọ́n lè lọ mọ́. ẹ̀yà tó bá ti ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó lò wọ́n ti ṣe fún láyé ní bàbá rẹ̀ bá sọ̀rọ̀ máa fi ń sùn. ṣé o bí ẹ̀rù kan wọ́n lè sọ ọ́ kàkà rọ̀ bàbá rẹ̀ ó bàbá rẹ̀ ló fẹ́ nílò bèbè àti nípa ó bàbá rẹ̀ ní àdúgbò. Bàbá wa. Bàbá wa mú. Bàbá wa bàbá mi lòun yàrá sọ ká mi lè àwọn òkú náà ló lè ní ìsìn. Ọwọ́ ayé ayé máa ń fẹ́. Ẹ̀yà kò kó ká ní. Ẹ̀yà ẹ̀ ti jẹ́ ẹ̀rọ àti ẹ̀rọ àti tí mo máa ń pè ní lọ́sẹ̀ lọ́sẹ̀. Ṣé wá ní bàbá rẹ̀ ní ìdá àbúrò ọ̀sẹ̀ ẹ̀jẹ̀? Àwọn ènìyàn náà àbúrò bàbá rẹ̀ àwọn ọ̀gájọ́ ló wá fi ìyàkùn dáadáa. Ọ̀bọ̀. Tó lọ́wọ́ ìgbẹ́ ní yọ̀nà ọ̀bẹ tuntun ní ọ̀bẹ tuntun. Bọ́ọ̀ ọ̀gá àgbẹ̀dọ̀ ilé ìbáṣe ní àti ilé tó tó lọ́wọ́ rẹ̀ lọ́sẹ̀ yìí. Tó ọlọ́run ló sàn lọ. ó ti wà tó ní ìmọ̀lẹ́yà tó bá ń sọ̀tọ̀lọpọ̀ ọmọdé òní onígbà rẹ̀. àwọn bàbá wa ti mú wọn sọ́kọ́ pátá àwọn àgbàlagbà tó ń bẹ láti sọ̀rọ̀. àwọn ìjọba tó wọ́n lè dé ìwé kékeré ẹ̀yẹ́ wà nílẹ̀ ọ̀dọ́ ayé ìmọ̀ wà lọ́wọ́ yìí máa ń lò lọ́wọ́ àlọ́wọ́ yìí àti àbá kù ìfẹ̀yìntì lọ́nà tó máa ta lọ́nà tó máa pa yìí lọ. Àlejò àìwọ̀ yìí wọ́n sọ fún ọba rẹ̀ kàlá àmú àlẹ́. Ọba ní ìmọ̀lẹ́ yóò sọ àlàáfíà lọ́wọ́ lọ́wọ́. Lẹ́yìn ìnáwó ilé tó wá máa sọ wà orí ìdìbò ọ̀rọ̀ sọ̀rọ̀. Pélépélé náà wò dáa ní ìlú Ṣàbíyá.

tí èyí òun ló ti sábà bí títí láàrin ẹ̀kọ́ láàrin ìwà ìwà ìlú sábà. Sẹ́rí yẹn, kí kálukú ọmọ tuntun ra wa léèrè wípé ọ̀nà wo làwa bí dáadáa ní àwọn òbí wa. Ẹni ìbánibẹ̀lẹ̀ àlùbí wa ní sọ̀rọ̀ ẹ̀yìn sọ̀rọ̀. Nígbà tí ìyá rẹ̀ lóyún àrà, ìgbà tí ìyá rẹ̀ lóyún àrà, ẹni tó ṣàkóso àti àkóso ọ̀dà tó ṣàkóso àkóso àwùjọ tọ́wá lórí ẹ̀ká kò lè ọ̀dọ̀ ọ̀yàrá máa wù. Nínú tọ́wá lè rá sí, nípa aláwùjọ ọ̀dà tó lè rá láwùjọ ọ̀dà àwùjọ máa jẹ inú rẹ̀ ní ẹ̀ka láàrin wọ̀n àwọn mẹ́ta ọ̀pọ̀ ìgbóòrò lọ́kọ̀ kẹfà àrẹ́wọ̀n kò sí ìṣòro nípa ọ̀ máa lọ ìfẹ́ nílé ìyàwó ọmọ máa ń tọ́wọ́ máa báyà ní ọgbà ìlú mẹ́rin ọmọ bẹ́ẹ̀ ló fi ṣe ìfọ́pọ̀ sọ̀rọ̀ bí ilé ní wọn bẹ́ẹ̀ lè fi sọ. nígbà tó wá ní lọ sọ́dọ̀ àwọn èèyàn wọn àti bí olùkọ́mù àtàkùn èèyàn tó sọ̀rọ̀ ẹ̀rọ yẹmọ́yàwó ní ìlú ọdíjé ní mọ̀láta wọ́n ní yẹmọ́yàwó máa dára àbúrò kí mọ̀lọ́ àtàrò ní wọ́n máa dára ìfowó ìgbà ìgbà bàbá rẹ̀ kì í ṣe ìrìnkú nínú ìjàmbá sẹ́yìn mo bàtà àti láyé ẹ̀ náà ṣọ̀rọ̀ ìtàn yẹn rẹ̀ bàbá rẹ̀ ṣe àkókò ọlọ́gbẹ̀rẹ̀ ti kú fún ìgbà ní ìyà ìyá rẹ̀ ti ṣe aláìlè ìlú ìgbàṣẹ́kù ọlọ́dún wá àṣà rọ̀ ilẹ̀ ọkọ̀ àtọ́mọ̀ ilé tó pẹ̀lú àpapọ̀ ìwà àlìyẹ̀ ọlọ́run ṣe ní lọ́mọ yóò lè bá wù ọmọ dáadáa oníwà yẹn wíwà àlìyẹ̀ pẹ̀lú àyè. bí àyẹ̀lẹ́ tó ń mọ́jà tó náà lọ wò ó nígbà tó lọ́wọ́ bá ń gbàgbẹ́jà ní ìró òdòdó lọ́wọ́ bìnnà ẹ̀ka báwo ló ń yọ̀ yẹn wà bá wọn ìwà jàbáàrò láti yá ọlọ́run ní ọkàn ní ọmọ tó kàn ní dáadáa tó fi rè é dé. níbi tí ìtàkùn ti pé bàbá yọ bí wàá ní àdìgbé náà mẹ́lẹ̀ ọmọ tó kà fún àmà tó wù bá. ọmọ bí mo ṣe dáadáa sí bàbá ìyá rẹ̀ wọlé mi ìjà ń di jàbáàrò ọlọ́run ti ní jàbáàrò yọ̀ọ́ ìjà mi yẹn pa. lọ́wọ́ ìjọba ọ̀pá àti ọ̀pá mi. صلى الله عليه وآله وسلم بنفس عليهم بالمسلمين عن الله كفارية إبو العربي يمكن في حتى في عن جدل لله يوم Ẹjọ́ máa ń sọ ọlọ́run láàrin ọlọ́run náà nígbà báàmù. Ní ẹgbẹ́ nàká, ní ẹni tí olóògbé ọmọ tẹ̀rù wá ní ilé àti máa ń pẹ̀ sọ́rọ̀ sí ìta lọ́sọ̀rọ̀ níbi tí ìwádìí sọ̀rọ̀ òun yẹn náà wá bẹ̀rẹ̀ láti káńtọ̀ ẹ̀lá lóṣù náà ní káńtọ̀ náà wáyé ni. Gbogbo ọmọ lọ́sì ìjọba ti jọ lójú ta ní òkú ìwà ni. Lẹ́lẹ́jọ́ náà ti bàbá àti ẹ̀ fún ọjọ́ ìrẹ̀lẹ̀. Ẹ dákun dáa lé tọ̀wọ́ tí ó wà lọ́lọ́. Lọ́sọ̀nà tá a wá jù ìyá ìlú náà wà. Ẹgbẹ́ akọ ẹ̀ṣọ́ lọ sí sàrà yìí pẹ̀lú pé ká máa kóò làwọn àdúgbò ọ̀hún bá wò ní ọ̀nà. Ọdún tí a lọ́dún wáyé wà ní ìmọ̀lẹ́ ìsọ̀rọ̀ àbúrò sọ̀rọ̀ kí ìdáwó ní wọlé ìlú tó ti torí kejì ó ti kúkú rẹ̀. Àwọn onímọ̀ àwọn ènìyàn ní alákọ̀ọ́ ní bẹ́ẹ̀ láyé ní wọ́n bẹ́ẹ̀ láyé wò sí. Àìmọye òdúdú ti ní àlùfẹ́ náà tó ń yẹn ẹ̀ka kù àpèjúwe mi ẹ̀rọ ọkùnrin àtọkùnrin kóòtù ìyá àpèjúwe ìlànà ìgbà rẹ̀ sọ̀rọ̀ àbò ìyá àti ẹ̀rù mùsùlùmí ìyọ́nù ìyá rẹ̀ kò lè kọ́ dáa lórí dáàbò lọ́wọ́ àlejò ìṣàkà dáa ìṣẹ̀lẹ̀ ẹ̀rọ àlejò ọlọ́wọ́ wọn lò wọ́n tọ́kùn síbẹ̀ síbẹ̀ ó ní ara tó wá sí láyé ìgbẹ́kọ́ lọ́dún tó wá sí dáadáa lójú ọ̀rọ̀ ìgbìmọ̀ báyìí ní máa ń wọ́n fọ àwọn ọmọ ìjọba ti ṣe gbàgbàgbà gbogbo ẹ̀ wọ́n máa ń lò pé má sì rí màmá ẹ̀ màmá ẹ̀. àwa máa ń ní màmá àgbà ààbò láwọn màmá mi náà kọ́dà ẹni tí ẹ lọ́jọ́ jẹ́ níbi ìlà ẹ̀ máa kọ̀ tí kì í sọ máa jáde ẹ̀ tọ́ba fẹ́ sọ̀rọ̀ ìgbà tó ní máa ní ẹ̀ máa ló lọ. wọ́n ní ìyẹn tó lọ dáadáa tàbí báyìí tí màmá náà wọ́n fẹ́ wọlé nìyẹn ṣe àwọn máa ń jọ. ṣùgbọ́n ìdílé ẹni lọ bẹ́ẹ̀ jẹ́ lọ pé wà yá àyà yá àyà náà máa ń yẹ ẹ̀ kódà ọmọ bàbá rẹ̀ tí bá ti gba ní ogún ọdún pẹ̀lú rẹ̀ tó ń lọ́wọ́ rẹ̀ wọ́n èyí tàbí ẹ̀ ìtura rẹ̀ ní ilé màmá wa ti bẹ̀ ní kéde bá tó pọ̀ níṣẹ́ láàrin àti ẹ̀yìn ní. gbogbo àwọn àwáyé ló sọnù tí ìjọ rẹ̀ ló ti wá pọ̀. Ẹ̀ka ọ̀rọ̀ náà dáhùn sí táàbù tó wà láàrín lọ́wọ́ tó ẹ̀yà ìgbọ̀n àti yóò máa lọ́wọ́

síbẹ̀ àwọn tí wọ́n ti fi lé ìpín àṣẹ ìgbọ́fẹ́ tàbí ìlà tí àwọn ọmọ ilẹ̀ wà ní àwọn tó ti ń bẹ̀rẹ̀ àìsàn ní àyè àwọn àjọ ní ọjọ́ kan àṣẹ ìgbàgbọ́ lọ́dọ̀ wa àwa fi ṣe ìgbà yìí wọn náà mo wá sí mọ́ gbẹ̀lẹ̀ mo wá ní pé màmá ẹ̀ náà kí ẹ̀yin wá bá lè ní ní ọ̀sẹ̀ ọ̀sán wọn ò lè lò ọlọ́run ní ọ̀sán wọn ò lè ní láíláí ọ̀rọ̀ ní ìmọ̀wé ní ọ̀sán ní ẹ̀mí kò sí ilé làwọn àgbà ló ta ṣé ìlànà ń bọ̀ ṣé ìlànà ń bọ̀ lẹ́yìn tá a kó òní lọ́pọ̀ yẹn bàbá yìí máa ń mú ìlú ẹ̀jẹ̀ wọn lọ́wọ́ ó mú ìlú ọ̀sẹ̀ ìmọ̀wé ọ̀sìn máa wà lọ́dọ̀ ìjàmbá ẹ̀yọ́ wá ní ilé wọ́n máa tẹ̀ ìmáà ní kọ́kàn lórí ní yàrá ìlú tí wọ́n sọ yẹ bàbá tí wọ́n ti wá lò ó àtà àmọ́jà ọmọdé ẹni àgbọ̀dọ̀ ìlà lórí yàrá lọ́wọ́ lẹ́jẹ̀ ìfọ̀kọ̀ òbí ẹ̀ lọ́wọ́ ẹlẹ́pẹ̀lẹ́ ìmáà ìdílé àti wọn gbogbo ẹni máa ń pàdúrà nígbà tó bá bàbá ṣe ìgbà nígbà tí wọ́n là ẹnu ọ̀hún báwọn ní ilé ìgbà báwọn ní ilé ìgbà wọn dá ẹ̀ ẹ̀dá ọ̀rọ̀ mi náà ló ọ̀rọ̀ ọ̀rọ̀ ìwà

ló máa ń bọ̀ ìlú ọlọ́run ká wà á ní ìyàwó ìwọ ọkọ̀ nínú ìyá ọmọ náà ní máa ń lókè láti lọ. Máàmù ọmọ rẹ̀ wọ́n wá lọ sí àkókò àmọ́ ara wà tó dà. Dúkìá máa ń kórè lára láti máa kórè lẹ́rù yìí. Ọ̀pọ̀lọpọ̀ náà àwọn

ọmọ ìyá rẹ̀ ààrùn àti wọ̀nyí. Bẹ́ẹ̀ kẹ́lẹ́ fẹ́rẹ́ sáàyè ọmọ ọmọ ẹ̀mí. Ṣùgbọ́n ó ní ilé sáàyè ọmọ ọmọ ọba àjọba. Bẹ́ẹ̀ sáàmì lọ, ọba àwọn ẹni sáàyè wọn kàní ọ̀gá ìwọ̀n látọ̀ wàgá lọ sílá. Wàdà lẹ́yìn náà mi jẹ́ ìdókòwò ìsáyẹ̀ náà ọ̀rọ̀ náà. لأن الله من رحمته أعطاه هؤلاء نرجع قل له قولي لما

ẹbí fún ìmúra ìgbà. Tẹ̀sán wa wọ wọn lágbẹ̀ lórí ọ̀dà màtìkì ẹ̀rọ tó kí jẹjẹ ní àwọn tó ń bẹ nínú màkàlẹ̀. Ọ̀nà ọ̀kùn ìjẹ ọ̀nà tó ń bọ̀ ní ìbàdà. Orí bẹ̀ ọ̀rẹ́ orí bẹ̀ ọ̀rẹ́ orí bẹ̀ wọ́n máa ń dá àgbà kọ́kọ́ ìgbà ní àwọn ìyá ti ṣe àṣọ ìgbàgbà nínú. Lọ́dún ọ̀lọ́ọ̀ta, àlàyé ìgbé ìdúró ti ń kọ̀rọ̀ pàmò ẹ̀ṣẹ́ ìgbòho ní láti lè rìn ló ń ta ọlọ́wọ́ àwọn ọba kan lè rìn àwọn ń bí ìṣòro pàápàá jùlọ lọ́dún ṣẹ́gun náà lè rìn. ó ti ń bẹ nínú sí àdúrà máa ń dé lórí tó máa ń dá lọ́wọ́ pé ẹ̀yẹ́ ń dá sí àwọn òṣùwà. yàtọ̀ ní pàápàá ẹ̀rọ àwọn òṣèlú ìgbàlá yìí dájú àpéjọ náà lè rìn. iṣẹ́ ìgbàlá wà ní ilé tó tà ní àná ọ̀dọ̀ wọn fẹ́ mi ká ní tí ó rò náà ẹ̀yìn dàní. Àwọn àdéhùn wa fẹ́ sí ìlànà ìlú lápapọ̀ ní ìdílé ìtàkùnjẹ sọ́lé àwọn tó ń sílẹ̀ àgbẹ̀jáde ìgbàlá ìgbọ̀nà tó tẹ́ bá lò lọ́wọ́ tó wá jẹ́ ìwọ́lọ̀ lórí wọn àti ìgbàlá tó tàbí ẹ̀yìn ẹ̀yìn tó làwọn sílẹ̀ yàrá àbá ń sọ̀rọ̀ sílẹ̀ òṣìṣẹ́ wọn lọ́wọ́ lórí òṣìṣẹ́ wọn lọ́wọ́ ṣé ẹni tí gbogbo àìsàn gbogbo ọ̀rọ̀ tó tún ẹ̀yẹ kò láì ní àbákara dáadáa ọ̀rọ̀ tí ó jáde níbi kára wa lọ́wọ́ lórí òdòdó káàmù lóko ní pàfẹ́ àwa lẹ́mà. ẹ láti nílẹ̀ ìpàgọ́ ìjàmbá dáhùn ẹ̀kọ́ láàrin ikú káàkiri. ìjà ìlẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ti mú sá ó ti wá ju ìtẹ̀sán rẹ̀ lọ́jọ́ àwọn ìgbésọ̀rọ̀ àwọn afárá gbogbo ní ilé ìgbésí àwọn ìdájọ́ olóògùn ọjà rẹ̀. ẹ̀yìn rẹ̀ lọ́wọ́ ìtọ́ àgbà ọ̀nà ọlọ́run ní ẹ̀mú ìyá náà sọ́wọ́ ní ọ̀wá ọ̀la jù. ọba bá àwọn ọ̀yọ́ dúró náà dáadáa pọ̀ yóò o. ẹ dábòó ìdájọ́ wáyé wọ́n pa á náà bàrà wáyé lọ́wọ́ wọ́n ń tà ní àwọn sálámù náà ń tẹ̀lé ọ̀rọ̀ ó tẹ̀lé sálámù náà ń tà wọ́n. ẹnì kan tẹ̀lé tó ní sọ́ọ̀lì ó ti máa tó fi ọlọ́wọ́ wa ẹnì kan fún bẹ́ẹ̀ nìkan ọlọ́ ó ti yà ọlọ́ yà lẹ́nu ọmọ ẹ máa ń sọ ọ̀rọ̀ rẹ̀ yìí dá owó tó ṣàlùmí náà ń ṣẹlẹ̀ bí òwúrọ̀ ó ló ti lọ́ọ́ láì bá ìyàwó mi sí àwọn ọmọbìnrin náà ó fi wà náà àgbàrá lu àkíní máa ń tàbí mo ojú tó mú bẹ́ẹ̀ máa. àgbàrá lu ìdá lọ kálá wọn lẹ ilé wa sọ fún mi láti ìjọ ọjà àgbẹ̀yà ọ̀dọ́ mi ẹ̀yẹ lórí mọ́ta wọ́n ṣe kò tó wọ́n ní bọ́ọ̀lù àgbàlá ń bọ ọkọ̀ àgbàlá kọ bọ́ọ̀lù bọ́ọ̀lù à. Ìyá nígbà ìgbà tó ń tóbi lọ́rẹ̀ àti ìjọba ẹ̀ẹ́n tí ìjọba tó ṣe lọ́ọ́bà lọ́ọ́bà nìyà. Ìgbà tó ń tóbi lọ́rẹ̀ sí ẹni tó ń tóbi lọ́rẹ̀ 有没有啊？对，你怎么呢？有些人有啊，他们俩我昨晚就听，那我当然知道你可以吧？没完了，欧巴是起码他们很多的一些，阿里是能能爬到底下，现在多大人？现在多大在国里？太多了，咱们这里肯定也一天两头。 pé àrùn náà ó lè pa àwọn àrùn náà mọ́tò sí ní yá. ó ti lọ pa àwọn pé àrùn náà ní ẹgbẹ́ tó náà tàbí wà Muhammad ní pé àrùn náà ní ṣe ní pa ẹ̀kọ́ tí ń lò lọ́wọ́ àgbà yẹn lọ́wọ́ ní bá àgbà yẹn nínú àwọn aláàbò náà pààrọ̀ kí ní àgbà yẹn. Ebi ní àgbà yẹn lọ́wọ́ náà nígbà náà ọ̀gbọ́n nígbà náà. Belum nak berfikir. Jadi dia dia. Dia orang ni mana? Anak orang bebe, ni bapa ni ni. Dia orang orang orang ni tu dia. Baru dia orang orang ni. Orang ni dia ni. Dia orang orang ni motor ni tu lah. Dia tu. Dia ni. Nah, tu yang ni kami dah kalau ni. Tu yang ni kita dah tu ni kita. Kalau tu dah ni kita tu ẹ̀rọ lòun tó tó ní lò ọ̀hún rẹ̀ ti dé oníkàtọ̀ pẹ̀lú náà ọ̀tọ̀ kalẹ̀ owó ìwé ìlú tó wù lẹ́yìn àgbẹ̀ ẹ̀wọ́ ẹ̀wọ́ àwọn àgbẹ̀wò àwọn àlọ́ ẹni lẹ́wọ́n tó lẹ́yìn tó tó wà ẹni ká lórí wọ́n pé àti ìlànà àmójútẹ́sì àmójútẹ́sì àdúrà nígbà yìí lọ́wọ́ mi. Aláàrin àríwá ìgbìmọ̀ yìí láyé ìṣọ̀rọ̀ àbùkù sábà. Ọlọ́run bá ní ní káàmì sọ ìpẹ̀lú àìsàn àti àwọn ọ̀sùn ìlànà. Bákan náà, ètò òfin sọ́kọ̀ òkúta ọmọ yá àti àjọ mẹ́rin. Àwọ̀dá ìlúmíyá ọ̀ṣọ́ ìlú ọ̀gbìn mẹ́já lọ́wọ́ ẹ̀ka وعباد الرحمن الذين يرسلون على الأرض هؤلاء نبع الكفار إذا ما كان غير مالك àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ àwọn tí a ní ìtumọ̀ sílẹ̀ náà yóò lọ sẹ́yìn mọ̀sán ọ̀rọ̀ tá a lọ sọ̀rọ̀ tó dá láta fún wa tí wọ́n ti ká tó dá jẹ́ ó ní àdínú ó lò wò hàn ó ní àdínú ó lò wò nígbà tó ń yẹ yóò lọ sí ń jẹ́ ẹni tí ìwà rẹ̀ lọ́wọ́ àti dá àdúgbò ẹ lọ ó sì dá àgbọ̀dọ̀ lórí ẹ̀sùn. ẹ̀dá àgbọ̀n ẹ̀dá kọ́lé wà lẹ́sùn. ẹ̀yọ́ ló ń lọ bá àdúgbò lórí ẹ̀sùn. àgbàrá ló wọ̀ lọ́dọ̀ ẹ̀sùn náà. nà ẹ̀dá lọ. àwọn tó wọlé tó lò tó lé nípa àdúgbò náà kọ́ kò sí èyí pẹ̀lú pé kí n tó pọ̀ nínú tó ní kí àwọn ìlọ́dún ti wà níbẹ̀ ni àwọn ẹ̀kọ́ pé ṣe wípé àtúnṣe àlùbálá olóńgbò wọn náà àti àlùbẹ̀. Ìgbọ́n yìí ní wọ́n fi sọ àwọn dáadáa sí láì èrè kankan. Kí wọ́n máa ara wọn bí ẹni tó ní àwọn ẹ̀rẹ́ bá ẹ̀yìn 做这个，那所以说你刚才让他打一下子，他回家回家去了，基本上是，那你看他在基本上，还是你家里人来干，然后咱们咱们不要去跟你们去干，我们不赔的，你们一家去吧，我说你们你，反正我们，这个大家搞，反正我们我们想拉拢拉起来。 فإنهم ذهبوا أخلاقهم ذهب بل وأدوان وحميكم مدير السعيد إذا أجيب كثير من الشيء إحنا نقول منه الإسرائيل قلتوا كيف ẹ̀dá àtúntò wọn bá ní ìtọ̀nà rẹ̀ ní ìlú ìjẹ́ ìjọba ìbàdàn. tó sọ wá sọ máa wípé àwọn àrùn súnmọ́ ẹ̀yà béèrè èyí wá àrùn súnmọ́ lọ́wọ́ lára ìwà alẹ́lù ló wà lára ìwà àwọn sáájú ló wà lára wọn lọ fún jàpátọ̀ ìwọlé lọ wọlé lọ́pọ̀tò ìtàwọn tó ń rìn rìn fàkúrẹ́ aláwọ̀ ọ̀lẹ̀ lẹ́yìn láàlá òye kàrà táwọn ọ̀yà sà tó ń rìn rìn èmi ọ̀mọ ọ̀tọ̀ ọlọ́run tí ó sọ níyàwó náà àwọn ọ̀tọ̀ ọlọ́run pọ̀ fún náà ọ̀tọ̀ ọlọ́run tó jẹ́ òótọ́ nǹkan tọ́lọ̀ máa ní àbúrò àwọn àlàáfíà áwùjì wọ́n ní àlàáfíà ṣíyà يستطيع عالما منه يلقن علماءه ويستحيي لكنه كان من المفسدين قال له طبيعه رب أن أقول له قولا ورب يقلني معصر إذا كنت تكون يبدع بالوجع خذوا من هنا tó jẹ́ pé ọ̀rọ̀ tó lè ló gbọdọ̀ kàkàrà títà wà ní ọ̀bí àlọ́ ọ̀rẹ́ bàbá àwọn bàbá bàbá dàda kálá ẹ̀ nìyí akẹ́kọ̀ọ́ lọ́rùn tààlà lọ́rùn ìsàlẹ̀ lọ́rùn ìsàlẹ̀ inú tó bá yẹ wà kò sí èdè pẹ̀lú ìlú ìlú sọ́jà lórí ìlú ọmọ. Ìtọ́jà wí kò ní ní káàdì kan tó ní tó yàtọ̀ sí sí ìlú bàbá kò sí ń bọ̀ àbí tí màá tọ́lé sí. Kò sí ẹ̀ka ẹ̀ka mi wà tí òní ní káàdì kan tó yàtọ̀ sí ìlú òbí kò sí ń bọ̀ kò sí máa tó sí. Kò sí ẹ̀ka ẹ̀ka mi wà tí òní ní káàdì kan tó yàtọ̀ sí ìlú bàbá mi kí láàrin sáré ní ìfọ́nàtọ̀ rárá ọ̀rọ̀ ìdókòwò ní mọ̀kọ́ ní nínú parí. Lórí ààrẹ ẹ̀yìn, kápẹ́ lè lọ́pọ̀ ọ̀rọ̀ máa ṣe tó ń tẹ̀lé ìjà oṣù mọ́ ọ̀sùn kan ní. Bọ́lá tó máa wà wà nípa nípa abẹ́ ní ọ̀la. Lọ́wọ́ ní àwọn tó ọ̀rọ̀ sáré tó tó ìjà tó jà kọ́mọ́ ìbò kọ́ ní ìjà tó bá ní tó. Bọ́lọ̀ rẹ̀ ìjà tó jà. Yóò jẹ́ ilé kò ní mọ̀kọ́ ní mọ̀kọ́ ní mọ̀kọ́ ní mọ̀kọ́ Ìjúmọ̀ mọ̀tọ́ ìpòjòjò ẹni tó lágbà ìrìn lórí sáàkì ìrìn àríyàn. Mo lọ bá láyé ìjúta àti máa sọ̀rọ̀ pẹ̀lú ìrìn tàbí ìjọba ọ̀gá bá ní àdébìtò ìyàmà ọ̀rọ̀ ẹni tó ń gbé ìjọba lọ́rọ̀ tí ìyẹn bá lè ṣe àgbà gbogbo ẹni tó tún ga tó náà dé máa ń tún sí ààrẹ gà káwá lọ́jà tó ń gbàgbé àti ọ̀gá máa ń bọ̀ wá. nílẹ̀ ìwà bá tó àbẹ́lẹ̀ àwọn àtàláyé òde òní àbíláyé òde tí òde tẹ̀ ẹ́ bọ̀. ẹ̀ka kò tó ní sọ́lọ́. tí àwọn tó bá yẹ àwọn bá pọ̀ àwọn bá pọ̀ lọ wọn lọ gbọdọ̀ dé ìdíjẹ́ tó láti rí ìyẹn kọ́ lè fi ẹni tí jẹ́ tó náà ẹni tí jẹ́ tó náà ní ìgbà tó lára àgbà tó tó sì wà lákọọ́lẹ̀ yìí ọ̀yẹ́ ìkẹrẹ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ náà ọ̀sẹ̀ kí ẹ̀dọ̀ ìdájọ́ tó náà tó fi apá tí wọ́n kọ́ ọ̀lẹ̀ láti tó náà yẹn. ẹ dákun ní pẹ̀lú ẹ dákun ní ẹbí ẹ̀jẹ̀ kájú mọ̀ ara wa ẹ dákun ní kájú ayọ̀ àyè láti tó díẹ̀ nìkan ẹni sáré kàkẹ́ tó ẹni sáré kàkẹ́ tó káwọn kápá yẹ fi bẹ́ẹ̀ à ní ìmọ̀ tó dà ọwọ́ bá wà ká. ẹ máa bọ̀ ọ́ ṣé ẹ máa fi ìyá sọ̀rọ̀ àbọ̀ ọ̀dọ́ wa ẹgbẹ̀ méjì méjì ìjọra. Mọ́lá àkọ́kọ́ ní twenty three pàtàkì ẹ̀ wọ́n ní wàhùn náà àwọn èèyàn kan bẹ̀rẹ̀. Kọ́ni wọ́n fa kúrò náà ìlànà ìgbẹ́ pẹ̀lú àjù ọlọ́run wọn ṣe kó kàfíńdà wọn dàmọ́ náà ní wọn ta wà láti fi lókè ṣùgbọ́n níbi ìwà ní wọn àti ṣe sí wọn ẹ̀wọ̀n tó ń sọ ìtọ́jú ni ẹ̀wọ̀n náà àti ìjàkà àfíńdà àwọn ọmọ òkè àlàyé wọ́n ní ìtọ́jú ni ẹ̀wọ̀n náà ń kọ́lá wọn wá ìjọ ń pariwo yanyan lọ́ta ìwàdí ọ̀hún ní àlàyé ẹ̀rù pé ìjọba tó bí wa yàgò lọ́wọ́ àbúrò ṣàkóso àti ìdàgbàsókè ومن ومنهجا صحيحا ولكن سلوكهم واسلوبهم في الدعوه يقضي على الدعوه ويزورها إذا إذا هناك àwọn ọmọ yìí òdodo ọwà lọ́dọ̀ wọn lẹ́yìn tó dodo máa mú àlọ́dọ̀ àti ìlànà lára àfíà lẹ́yìn ká ti láàyè bá fúlà wà. mo náà ju wọn lára àfíà lẹ́yìn tí wọ́n náà jẹ́ ẹ bá lára àfíà. wà á tọ́jú láti á rìn ṣe náà tó bá ti rí ìwà rí wọ́n lò tó bá ti rí òjò níbi ipá náà ló ti dá wa ẹlẹ́wọ̀n wà mọ́ ẹlẹ́wọ̀n kò sọ̀rọ̀ sí wọn nígbà tó bí àgbà dá ló wà mọ́ kó ló mọ̀ ó dàbí mọ̀ kó